irú rẹ̀ wá jìnnàta ìjọ́yà pé spring jeans lè fojú kàn tiẹ̀ tiẹ̀ wá jẹ́ pẹ̀lú pátápátá. sórí mi tó ń wo ìwọ wò mí kú ni nígbà tí wọ́n wò mí kú tí wọ́n rí i pé wọ́n rí mi wò tán náà ṣẹ̀ṣẹ̀ wá gbé mi wá. ó yẹ kẹ́ mọ̀ pé òrí ò kì í dúró síwájú náà rojọ́ o ọmọ ẹ̀mú kan kì í bọ́ ti rojọ́ kì í má parọ́ tán o wọ́n tún yẹn lè ṣe é ṣe mọ́ o ti bàjẹ́ ẹ wọnú ilé kẹ kó jáde kí n tètè máa lọ. àwùjọ bíi láì. àfáàní ẹ sáré báwọn ra wá sí lọ́dọ̀ wà ẹni kí ló fẹ́ fi sìgá ṣe irú àwọn èéfín túra rí ni. ìyàn àfàgbà. Hmm. ọmọ ilé kéwù. àyíká tí wàá bá yín lágbára. àfi kẹ́ ẹ mọ̀ fọ́lù mi bí Instagram. tipẹ́tipẹ́ di oko ríro. ó débẹ̀ ọ̀nà ọ̀rọ̀ ń di ìjásùn. ọjọ́ ìkọ́ni ti sẹ́nu wúyẹ́. orí yóò dáa láì. ẹ̀yà ẹ̀yà wáṣẹ́ mọ́ rí i tí mọye nọ́mbà ọkọ̀ ti ń kọjá nílùú ká sì dáa fún bàbá yín bẹ́ẹ̀ ṣe sọ̀hún. fàyílà lè àsìkò ni fàwọn mú kí n máa wo. àwọn ah, ti gùn ju wọn yìí wọn lè kọ́ ní nǹkan báyìí kẹ́yìn ò tètè mọ. Eh, ẹ pali ẹ. ẹ ní ọmọ mú. ẹ wo ẹ máa ń tọ́ ẹ wàá mú ọmọ burúkú ẹ mú jáde sígboro ẹ wá rè sáà two hundred and one ẹ ti gbọ́ kẹ wá bẹ̀rẹ̀ sí ní ìdàn. ẹjọ ẹjọ ẹ gbogbo ayò tí ń bẹ lọ́bẹ̀ pátápátá tútù ní inú fíríjì mo kó wọn sí kódà kan tó ń bẹ nínú gan. irọ́ ni wọ́n pa a máa jó nǹkan kódà a jó ògùnjú babaláwo mi lóṣogbo lọ. kí ló wà á gbà mí o wọ́n bẹ ni. èèyàn ń mutí èèmọ tá à ń fọ̀rọ̀ ọlọ́run tá à ń kọ́ kí ó mutí lójoojúmọ́ ṣé èèyàn rẹ ní máa mutí ni àbẹ́yìn náà mutí ni. mi ò mutí mò ń tọ́tí ni àfa. lukú lẹkẹ fúrọdé. ọkùnrin lẹkẹ sí.